so mo kí káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí ní báyà ti bọ́ sí ìpele tí ó kàn ìyẹn ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú olórin ẹ̀mí hmm, lónìí àwọn olórin ẹ̀mí tí mo gbé wá tẹ́ ẹ bá rí wọn ẹ̀ láìkì wọn torí wọn pọ́n báyìí ni àwọn ní lady evangelist Lillian Nneji ẹ yẹn ẹ má dé dẹ́rù báyìí ẹ wo wọ́n sọ Yorùbá jù mí lọ ẹ wo sísá mi ẹ kọ́kọ́ bá mi gbóhùn orin yẹn ẹ kọ́kọ́ gbóhùn orin ọpẹ́ sókè lọ. Ọlọ́run tó dá wọn òkè ìgbà ni ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún ọlọ́run ọlọ́run tó dá wọn òkè ìgbà ni ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún ta ni o ta ni wọ́n tún gbé o bí kò ṣe bàbá lókè ta ni wọ́n tún fi gbogbo ọpẹ́ mi fún ọlọ́run tó dáa òkè ìgbà ni ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Hmm, ọmọ èmi ẹ káàbọ̀ ó yẹ wá bá mi kí àwọn aráalé dáadáa ẹ bá mi kí wọn kú lé. ẹ kú lé o ẹ̀yin gbogbo ilé ẹ ṣeun gan-an orúkọ mi ni Lillian Neji inú mi dẹ̀ dùn bí mo ṣe jókòó sọ́dún ìdókòó yìí. ẹ̀yin sísá ẹ̀dùn bó sísá Neji ẹ̀dùn ṣé ibo ni ni ah àbí ẹ kàn fẹ́ ibo mi agbára Ọlọ́run ibo ni mí ibo nìyẹn bẹ́ẹ̀ ni ẹ tún wá fẹ́ ibo mo tún fẹ́ ibo ibo ló bí yín sí Èkó ló bí mi sí níjẹ̀ṣà to be precise. ẹ lè sọ ẹ lè fọ òjẹ̀ṣà bẹ́ẹ̀. ah mẹ́ ń sọ Yorùbá gidi. ah ọ̀tọ̀ nínú mi bẹ́ẹ̀ you're welcome ẹ káàbọ̀ sórí ètò ah, ó dá sísá gbá tó gbà wọ́n tẹ̀sí bẹ̀rẹ̀ iṣẹ́ orin ẹ̀mí ní kíkọ. ah àti tó over twenty years ma ṣé ọlọ́run pè yín sí di orin ni àbí kò wù yín láti fi ẹ̀bùn yín yin ọlọ́run lógo. Ah, ọlọ́run pè mí sí. ẹ gbọ́ ìpè ọlọ́run pé orin ẹ̀mí ni kẹ́ máa kọ. àsìkò àti ẹ̀tí wa ń kọ́ ṣé gbogbo ẹ̀kọ́ ṣáà ń dùn lọ bẹ́ẹ̀ ni ah, àbí àwa rò pé ah, kí ló ṣẹlẹ̀. rárá o rárá o ẹ lóòótọ́ nígbà tí mo bẹ̀rẹ̀ ẹ kò kọ́kọ́ fẹ́ jọra hmm. kò kọ́kọ́ fẹ́ jọra ẹ sùn ṣe ń ṣiṣẹ́ tó mm. bá ti rí nǹkan nínú èèyàn mm. yóò máa tiraka láti rí bó ṣe máa bàjẹ́ at the end of the day ìgbà tí pè yẹn wá ó wá wá tí èmi gan wá gbọ́ fúnra mi ẹ mọ̀ ìgbà míì tá bá ti wà ní church àwọn pásítọ̀ á sọ pé ah, ìwọ ọmọ yìí báyìí lọ́lọ́run wí báyìí ni ọlọ́run wí àmọ́ bíi pé mi ò tí ì gbọ́ fúnra mi mm. àmọ́ bàtà ọlọ́run wá bá mi sọ̀rọ̀ tó ní ah, ọ̀nà yìí ni mo fẹ́ kó tó bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn and I must say to you kò ṣe pé ó ti dùn lọ́dọ̀ yẹn o ọlọ́run jó lóòótọ́ síbẹ̀ àwọn olóyìnbó á ní God is faithful God is faithful á tún àwọn orin mélòó tẹ̀sí gbé jáde láti bàtẹ́ sí ń kọrin ẹ̀mí. ah mo ní twenty eleven mo ṣe praise medley tí mo pè ní anointed praise. Hmm. lẹ́yìn ìgbà yẹn ni ọlọ́run bá sọ fún mi pé mo ní àsìkò tí ìyá yìí máa ṣe iṣẹ́ lábẹ́ná hmm. tásìkò ẹ̀ bá tó èmi yóò sọ fún ọ bí mo ṣe rárá wọlé ni mo bẹ̀rẹ̀ sí í ṣe àwọn iṣẹ́ mi lábẹ́ gbà tó máa di twenty eighteen bẹ́lọ́run ṣe ló ti yá nìyẹn mm. ó bá lò lára àwọn òṣìṣẹ́ tá a jọ ń ṣiṣẹ́ àwọn ló pé ah ìgbà wo ló fẹ́ bẹ̀rẹ̀ gbẹ̀yẹn ni mo wá ní tọ̀ àsìkò dẹ̀ ti wá tó báyìí àsìkò ti wá tó báyìí. tẹlẹ fún alẹ́ tíráàkì ẹ̀yẹ kan nínú praise melody tẹ́rí kankan tẹ̀sẹ̀ kan yóò bá. <laughs> Eh, eléyìí tí mo kọ mi ò tí release ẹ̀. ẹ jẹ́ ká mọ̀ àmọ́ orin yẹn ó jẹ́ orin tó jẹ́ pé nígbà tí èṣù ó gbógun dìde mm ni Ọlọ́run fún mi lórin yẹn. ẹ jágbọ́. ó ní gbogbo ohun tó ń yọ mí lẹ́nu tó fún mi níṣòro àtẹ̀pa hmm. lórúkọ Jésù tó fún mi níṣòro àtẹ̀pa gbogbo ohun tó ń yọ ọ́ lẹ́nu tó fún wọn níṣòro ah, àtẹ̀pa èé ló fún wọn níṣòro ah, àtẹ̀pa. Hmm, ẹ má ẹ tukọ̀ ẹ wà bá mi kọjú sáwọn aráalé ẹlòmíràn ẹ̀rọ ọmọ bí ló fún níṣòro ẹlòmíì ọkàn ló ń wá hmm. ẹlòmíì ẹ bá mi fi gbogbo ẹ̀ sínú orin kẹjẹ́ ká tiẹ̀ kọ́ ah. gbogbo ohun tó ń yọ ọ́ lẹ́nu tó fún wọn níṣòro àtẹ̀pa gbogbo ohun àìníyó tó fún wọn níṣòro àtẹ̀pa àìrọ́mọ bí ó tó fún wọn níṣòro àtẹ̀pa àìríṣẹ́ṣe ó hmm. tó fún wọn níṣòro àtẹ̀pa. àtẹ̀pa ló jẹ́ lórúkọ Jésù wọn ò dẹ̀ ní gbérí mọ́. Jésù. ṣé ilé ìjọsìn nìkan lẹsìn máa ń kọrin ni àbí gbogbo ibi tá a bá pè yín sí lẹsìn lè kọrin. Ah, gbogbo ibi tẹ bá pè mí sí tó bá jẹ́ ibi tí Ọlọ́run gbé o. wọ́n ti gbà yín láyè láti ah, dárúkọ Jésù. wọ́n bá gbà mí láyè láti dárúkọ Jésù ibẹ̀ ni màá lọ. tẹ̀sí lè forin yín Ọlọ́run lógo. bẹ́ẹ̀ tabari tó bá pé wọ́n lè pe Jésù bí o mẹ́ẹ̀ lọ́bẹ̀ o mm, mm. rárá o. ìyẹn ni pé bí mo bá dá ìlọ́wọ́ sílẹ̀ níbi báyìí nísìn ẹ máa wá ẹ kọrin. mẹ́ẹ̀dẹ́bẹ̀ mẹ́ẹ̀kọrin Jésù. ó dà tá a bá pè yín mm. sílé ìjọsìn church mm. mm. bóyá ṣe sọjí mm. ṣé ti bá pè yín àti bá mi ṣé ẹ máa ṣáàjú wa lówó ni ah. àbí bàbá gbọ́ pé ọwọ́ honorarium ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹ ṣe mọ̀ wípé iṣẹ́ yìí bí a ṣe ń dàgbà sínú ẹ̀. sista ẹ fi àlàyé kalẹ̀ ṣe máa ṣáàjì owó abẹ́rẹ́ ṣáàjì owó. a ní ṣáàjì yín lówó àmọ́ a sọ fún yín pé àáwọ̀ mọ́tò débẹ̀ ó tán nìwọ̀n. <laughs> àmọ́ tó wọnú ẹ̀ ìyẹn ni pé ẹ̀ bá wa sọ àsọ yí ọ̀rọ̀ pọ̀ <laughs> pé iye báyìí iye báyìí iye báyìí o kọ́rọ̀ yín má lọ dàbí ìyẹn ló ń pè ní logistics. <laughs> bẹ́ẹ̀ ni torí àáfún olómele agbére oníyàlù oníyàlù gbogbo wọn <laughs> àdúrà wa gbà àdúrà wa gbà. tẹ́ bá wúra yín nínú iṣẹ́ orin tẹ́ ń kọ iṣẹ́ ní ẹnìkan àbẹ́ni ẹnì kejì ẹni méjì tí ẹ ń wò pé ah mo fẹ́ dàbí ẹni mo ń wo àwòkọ́ṣe ẹ̀. ah lóòótọ́ nígbà tí mo bẹ̀rẹ̀ ó ní arábìnrin kan tó ń pè ní Mrs Ifeokotomus. Mm. ah mo rántí ọjọ́ tí mo kọ́kọ́ dé church yìí ní redeem obìnrin yìí máa kọrin o ó kọrin ẹ̀mí mo bá gbójú sókè mo ní ìwọ Ọlọ́run obìnrin yìí ò lórí méjì hmm. bẹ́ẹ̀ lórí mẹ́ta hmm. èmi náà lè ṣe ìwọ Ọlọ́run ṣàánú mi kí nǹkan sí mi lẹ́nu náà hmm. láti ọjọ́ yẹn ni mo ṣe bẹ̀rẹ̀ tó bá ti ń kọrin báyìí mi ṣe máa jókòó tí màá máa wò pẹ̀lú àdúrà pẹ̀lú àdúrà pé wọ́n lọ́n wá sí lọ́jọ́ kan fún mi mm, mm. bẹ́ẹ̀ dẹ̀ ni mo ṣe bẹ̀rẹ̀ mo dẹ̀ ti bára mi níbi ìgbà yìí. Mm, <laughs> àkókò ṣe délé ológo lórúkọ jésù ẹ ṣé àtúndí tíráàkì orin kọ̀ọ̀kan tó wà tó wù yín kẹfì ẹ̀kọ́ tó tẹ̀lé bless wa lórí ètò yìí. ah tíráàkì yẹn kò wá ń ṣe yorùbá o. tó jẹ́ pé òyìnbó ló kún gbogbo lórí ẹ yorùbá dẹ̀ làwa wà ń sọ lórí orísun ẹ kí láti àṣẹ bá a ní ah, ìṣe. ẹ jẹ́ kí n rárá kọ́ díẹ̀ ẹ jẹ́ n kọ́ díẹ̀ àmọ́ ó ní orin kan tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó máa tó jáde. ṣé yorùbá nù. yorùbá wà nù ẹ ìyẹn ni kẹ́ fún wa. yorùbá wà nù ẹ ètò ni yorùbá lásán. ẹ kórọ̀sì ẹ ni kò jọ. ó yá ẹja kọ. àmọ́ ní english díẹ̀ o. ẹ fi díẹ̀ sí tí yorùbá ti pọ̀ á gbọ́. kórọ̀sì ẹni máa kọ torí mi tí fẹ́ gbé jáde fún yín torí mo à ń múra lọ́wọ́. torí tó bá máa jáde. àwa náà la máa bá yín kó síta. <laughs> orin òun ní I wouldn't come this far to worship you. Mm. Then turn away, look away from you. Kò jọ́ o, kò jọ́ I wouldn't come this far to worship you. Mm. Then turn away, look away from you. Kò jọ́ o, kò jọ́ kó jọ. Hmm, a ò ní padà sẹ́yìn lórúkọ Jésù sísá mi kẹ́ ẹ̀ tó lọ lórí ètò yìí. yes ma tọ́ba wúra yín ní bí ogún ọdún sígbà tá a wà yìí bó hmm. lẹ fẹ́ kí Ọlọ́run ti gbé yín dé ah. nínú iṣẹ́ orin yìí. òkè bíbélì ní òkè òkè làwọn hmm. máa lọ òkè ni mo fẹ́ bára mi bó bá ṣe wọn Ọlọ́run ló ń ṣe ọlá rẹ̀. bẹ́ẹ̀ni àmọ́ ó ti sọ fún wa pé ká ohunkóhun tá a bá fẹ́ pé kí a bẹ̀rẹ̀ ó ní ká máa bẹ̀rẹ̀ títẹ̀ wa yóò fi kún. so ohun àwọn gan mọ̀ pé òkè ni mo fẹ́ lọ so mi ò rí bòmí ju òkè. Mm. ọlọ́run adé gbé yín débẹ̀ ó dáa kí ẹ tó máa lọ lórí ètò mm. ẹ bá wa kọ orin bíi worship bíi méjì mẹ́ta mẹ́rin tí mo máa lè gbé ọ̀rọ̀ mẹ́mi èyí ṣe lórin ẹ̀sìn gbọdọ̀ tó àṣírí pìrìsẹ́ńtà yín lórí ètò <laughs> tí màá lè gbé tá a wá gbé wa tá a ru ìgbàgbọ́ àwọn ènìyàn sókè mm. tí inú wa dùn wọnú hmm. mi o kó wá bá mi sọ̀rọ̀ wọnú mi o kó wá bá mi sọ̀rọ̀ ó wọnú Mósè Mósè bá òkun sọ̀rọ̀ òkun gbọ́ ó wọnú Èlíjà. Mm èlìjà bá iná sọ̀rọ̀ iná gbọ́ ó wọnú Maria Maria bí olùgbàlà aráyé wọnú mi o kó wá bá mi sọ̀rọ̀ hmm. wíwá tí mo wà láyé èmi ayin bàbá. bẹ́ẹ̀ o wíwá tí a wà láyé sẹ́ àwa wáyìn bàbá ọba onílé ayọ̀ mo gbéga ọba ẹlẹ́rù níyìn mo gbéga. ó yẹ bá mi dá sí eléyìí tó máa fast dáadáa mo fẹ́ pàtẹ́wọ́ ah, ká wá tó lọ. ẹ wàá kọ ẹyọ kan ẹ máa kọ mọ́nú orin ni o ẹ dúpẹ́ lọ́wọ́ fún ètò Ògo Ìgbàlà hmm. ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí pìrìsẹ́ńtà yín Kẹ́hìndé Afẹ́ ẹ dúpẹ́ hmm. lọ́wọ́ Ọlọ́run lórí Orísun hmm. àwọn àfikà gbogbo ẹ̀ ńlẹ̀ ó ti yá. ọba tọ́lá rẹ̀ ń mì lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ah. ọba tọ́lá rẹ̀ ń mì ríyẹ́ríyẹ́ gbogbo ènìyàn ẹ bá mi gbóòlúwa ga Ọbátọ́lá rẹ̀ ń mì lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ Ọbátọ́lá rẹ̀ ń mì ríyẹ́ríyẹ́. gbogbo ènìyàn ẹ bá mi gbé Olúwa ga o ẹ bá mi gbé Jésù ga o gbéga ẹ o ẹ gbé Jésù yìí ga gbéga ẹ jọ̀wọ́ o ẹ gbé mama ga o gbéga ẹ jọ̀wọ́ o ẹ gbé ètò yìí ga gbéga o ah. ẹ bá mi gbéga o gbéga gbéga o ẹ gbé jésù yìí ga gbéga. ókè ókè lẹ́wọ́ máa lọ lórúkọ jésù ó fẹ́ ka wo onúlé bẹ́ẹ̀ ká bá mi sọ fún àwọn aráalé tó fẹ́ àwọn olórin ẹ̀mí kan tó fẹ́ ó wù wọ́n láti kọrin ẹ̀mí hmm. in fact ọlọ́run ti fún wọn ní ọgbọ́n ìmọ̀ àti òye hmm. ṣùgbọ́n wọ́n wò pé ẹ wò ìjẹ́ <laughs> wo ni mo fẹ́ tó méèkì ẹ̀ ìjẹ́ wo ni mo fẹ́ tó blow kí lẹ fẹ́ sọ fún wọn. ẹ̀yin èèyàn mi ẹ máa blow blow kí blow o hmm. àwọn blow kan wà tí ò ní dákẹ́ blow rú ẹ̀ àmọ́ ẹ máa wojú ọlọ́run hmm. ẹ ní sùúrù ọlọ́run tó ti kọ tó ti kọ ìkíkọ́ ayé yín sílẹ̀ òun gan fúnra ẹ̀ òun látò yín ṣètò hmm. torí ọlọ́run mo fi bẹ̀ yín oríṣiríṣi ló ń lọ kiri ẹ dúró síbi tí ọlọ́run fi yín sí hmm. láìpẹ́ láì jìnnà gbogbo àgbáyé wọn á gbọ́ nípa yín bẹ́ẹ̀ dẹ̀ ni mo sọ fún yín gbogbo àgbáyé á dẹ̀ gbọ́ ní agbára ọlọ́run. ní orúkọ jésù àmín sista mi ṣé ẹsẹ̀ máa ń kọrin ibo torí mo mọ̀ pé ọmọ ibo ni ẹ ẹ mi fẹ́ ká kọrin ibo lórí Orísun n sí bídíò ni máa darí ní sí torí àtún ní another station ẹ lọ kọ sí ibo ní sí bídíò àdúrà yín àgbà àwọn social media wo la sì lè rí yín tá bá rí àwọn ọmọ Ọlọ́run tó tẹ̀fẹ́ hmm. pé pé sista yìí tẹ̀ wá forin dá wa lára yá hmm. àbí ẹ wá máa gbé dání lè jọsìn wa hmm àwọn social media wo lẹ wà. ẹ lọ instagram lilian nneji. lilian nneji lilian nneji lilian nneji tẹ́ bá dé twitter lilian nneji gbogbo bẹ̀rẹ̀ tí a ti ń sọ lá lilian nneji ni nneji náà ló ń sanwó ọbẹ̀ á dáa fún yín wọ́n dẹ̀ láì gèsè sáì tẹ́ bá rí àwọn dáàdì wọn tún bá wọn wá wọ́n ní sùúrù kúrò àwọn ọ̀kanjú à dára fún yín o ẹ ṣe rere lórúkọ jésù ẹ ṣiṣẹ́ ẹ ṣe dé ilé ológo gbogbo ẹni bá máa ń wo ṣọ́ọ̀ṣì rìdíìmù tẹ́ ẹ bá máa ń wo ìsìn tó máa ń ṣe òun hmm. ńlá o tẹ́ ẹ bá ti gbórí ibo títí sákan fi gbogbo agbára kọrin ibo àwọn ọmọ gbé wá lónìí ẹ wo àwọn ọmọ gbé wá lónìí o àdúrà wa gbà olúwa ṣe rere fún yín so adúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè tí kì í ṣe ọlọ́run òkú tó bá bẹ̀rẹ̀ tó yín láyọ̀ tá a fi sọ pé ilé wa tó lọ èmi á máa sọ ní gbogbo àpé kílẹ̀ yín ṣe ilé ìjọsìn yín ẹ̀ ń ṣàjọ̀dún kántátà ìkórè gbogbo nǹkan tó bá ti ń ṣe lórúkọ jésù ní dáadáa ìyẹn máa bọ̀ lórí orísun lórí ògo ìgbàlà wa máa bá yín gbé sáfẹ́fẹ́ ẹlòmíràn ní ah mi ò dẹ̀ mọ̀ wàásù ṣe ṣùgbọ́n pásítọ̀ mi gùdù ẹ wo tí pásítọ̀ yín bá gùdù owó kékeré lè máa gbà lọ́wọ́ yín èmi ni máa pe pásítọ̀ yín tó máa bọ̀ lórí ètò ẹ wá fẹ́ pè mí ẹ pè mí sórí zero eight zero three four seven four eight four nine three zero eight zero three four seven four eight four nine three bẹ́ ṣe ń lọ lẹ́nu mo gbàdúrà sínú ayé yín pé búburú kan kì yóò ṣubú lù yín àrùn karùn kì yóò súnmọ́ ilé yín ògo yín ò ní wọ mí o orísun ayọ̀ wa lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ á dìde ìrànlọ́wọ́ fún yín Jésù Olúwa wa àmín ó dìgbà kan náà.